أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته àádá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run ọba àlékè ọlá bí a ṣe ń gba àwẹ̀ ramadan tán tá a wà ní oṣù shawal ọlọ́run jẹ́ ká tó máa rí tiẹ̀ ṣe gbogbo ń tá a ṣe níjọsìn nínú àwẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ òpó ramọ́ wa lójú ẹ̀ṣẹ̀ tí máa tún bá kí ṣe tí ó re ọlọ́run mọ̀jẹ̀ á lè padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ ọ̀làlá haúlá wà láàkú wátà ìlàbílà ìlàlíyìí làbín pẹ̀lú yọ̀ǹda ọlọ́run eléyìí ni post online post Ramadan lecture èyí tí àwọn ọmọ ẹ̀yà wa ìlúpéjú muslim community ìlúpéjú àpáta nìbàdàn bíi tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ ibẹ̀ náà ti ní ká máa ṣàlàyé nípa maza bakia baada Ramadan maza bakia baada Ramadan what next after Ramadan bí ààwẹ̀ rọ̀mọ́dọ́nà ṣe lọ kí ló tún kàn bí ààwẹ̀ rọ̀mọ́dọ́nà ṣe lọ yìí kí ló tún kàn lẹ́yìn ààwẹ̀ rọ̀mọ́dọ́nà a rí pé ntọ́jọ́ mọ́rù yìí mùsùlùmí kọ̀ọ̀kan a máa ń bira wa lẹ́yìn ìgbà táàwẹ̀ rọ̀mọ́dọ́nà bá lọ kí ló tún kàn gan náà ju àwọn tá à ṣe ò tó dé náà lọ ṣùgbọ́n kí ìdánilẹ́kọ̀ọ́ yìí lójú níwọ̀nba ìyẹn ká mú subtopics ka mú wá ká a láǹfààní àti yànnàná ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run kákọ́ lọ gbà pé oṣù Ramadan ó jẹ́ ọ̀kan nínú oṣù méjìlá lọ́dọ̀ ọlọ́run tá a máa ń rí lọ́dọọdún inna inda Allahi ithna ashara min arba'atin hurum iye òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run méjìlá ni bó ṣe wà ní sọ́rọ́tù Tauba Quran chapter nine ní verse bíi àwọn oṣù méjèèjì láì ọlọ́run láwọn oṣù àbẹ̀wọ̀ mẹ́rin kan bẹ́ nù wọn àwọn oṣù mẹ́rin náà sì ni dùlẹ̀kádà dùlẹ̀híjà muharram àti rọ́jàb bí àwọn oṣù méjìlá yìí ṣe wà ọ̀kan wọn náà ni ramadan ṣùgbọ́n ramadan náà torí pé òun lóṣù tó lóore jù ní gbogbo ọdún èyí ò mú wàhálà kankan dání kí ló jẹ́ kóṣù náà jóṣù tó lóore jù torí pé òru tó lóore jù nínú ọdún ti ṣe làìlátùlẹ̀ inú oṣù yìí náà ló wà Kurani tó lóore jù tó jẹ́ ìwé àwa mùsùlùmí inú oṣù yìí náà ni wọ́n sọ ọ́ kalẹ̀ ìyẹn fà tó jẹ́ pé nínú oṣù yìí wọ́n ó gbé àwọn àlùjàn náà bú àtàwọn èṣù wọn á dè wọ́n mọ́lẹ̀ wọ́n ó sì lẹ́kùn àlùjàn náà lẹ̀ wọ́n ó tilẹ̀kùn lé iná e ẹ wàá rí tí kálukọ́ ọmọ rí tọ́lọ́run ṣe ṣùgbọ́n kété tá bá tó ti tú èṣù lẹ̀ báyìí ẹ bá tún ráwọn èèyàn wọn ó bá tún padà síbi aburú wọn bó lèmi àti yín ò ṣe wá ní jẹ́ àwọn tí ó tún padà síbi aburú tí gbogbo nǹkan wá ṣe nú àwẹ̀ ó bàjẹ́ èyí wà nú àwọn tá a fẹ́ gbé yẹ̀wò what next after Ramadan àáfàá ni ẹ ká mọ̀ báyìí ahwalu nas ba'da Ramadan àwọn èèyàn póríṣiríṣi lẹ́yìn ìgbà tí ààwẹ̀ Ramadan tó bá ti lọ tán àáfàá ní faizun wa khasirun ẹ rí àwọn kan tó jẹ́ pé lẹ́yìn ààwẹ̀ wọ́n á jèrè wọ́n á tún soríire àáfàá lẹ́ẹ̀sì rí àwọn kan tó jẹ́ pé wọ́n á sorí ibú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àbíọ́ mọ̀jẹ̀mí àti yan jẹ́ kan náà wọn. àáfàá ní àwọn tó jẹ́ alfaizuna yìí àwọn náà ni asọ̀lẹ̀húnà alfaizun àáfàá láwọn tán jẹ́ ní eré àwọn ni wọ́n jèrè lẹ́yìn ìgbà tí ramadan bá lọ tán àáfàá láwọn wo nirú àwọn asọ̀lẹ̀húnà alfaizun àáfàá làwọn tó já sí wípé rọmọdọ́nà lọ lọ lọ́dọ̀ wọn ọlọ́run ọba tó ní rọmọdọ́nà lọ. àáfàá ní awùláyí asọ̀lẹ̀hún alfaizun umar rọ̀bàní yún lárọ̀mọdọ́ni yún. àáfàá láwọn tá à ń sọ yìí tí wọ́n jẹ́ ní ire tí wọ́n jèrè tí wọ́n sòrí ire wọ́n gbà pé rọmọdọ́nà wa ọ̀dẹ̀ ti lọ ó tó dọ́dọ̀ mẹ́ka tó dé rọmọdọ́nà ṣùgbọ́n wọ́n gbà wípé ọlọ́run tó ní rọmọdọ́nà òun tiẹ̀ hajjun láyàmùt ọba òun ni àáfàá láwọn ilé ìrọba ni yún lárọ̀mọ̀dọ̀ ni yún ọlọ́run ni wọ́n ń sìn kìí ṣe rọ̀mọ̀dọ̀ náà tọ́ba jásí pọ́lọ́run ni wọ́n ń sìn wọ́n kàpọ̀ lọ́run ọba àlekè ọlá kìí ṣe inú àwẹ̀ nìkan ni màá sẹ̀mí ọba tí màá sẹ̀mí láíláí tí ò ní kú òun ni àáfàá láwọn àsọ̀lẹ̀húnà fàìzúnà tá à ń sọ yìí kọ́mú bìlẹ̀ ìbàdàt wà tọ́àt àfúná àrọ̀mọ̀dọ̀n wà báàdà àáfàá láwọn tá a ní wọn ò ṣoríire tí wọn ó jèrè ọlọ́run jèmi àti yín ọjẹ́ kan nínú wọn àáfàá láwọn eléyìí wọ́n dúó gbingbin nínú ààwẹ̀ àwọn oríṣiríṣi ìjọsìn wọ́n ń ṣe é fọ́lọ́run ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run wọ́n ń mú un ṣe àáfàá ní lẹ́yìn ìgbà tí rọmọdán tún lọ tán wọ́n ó tún máa mójọsìn wá wọ́n ó tún máa tẹ̀lé àṣẹ ọlọ́run àwùláyí umu sọ̀lẹ̀ húnà àáfàá láwọn lẹni eré ó jèrè àrọ̀bàní june tọ́jẹ́ ni ọlọ́run àáfàá láwọn tá à ń sọ yìí kọ́rọ̀ ul Qur'an kìrọ́ àtàn bìtẹ̀dìbìr àáfàá láwọn tá à ń sọ yìí wọ́n ka kùránì wọ́n sì ń ronú sí nínú ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà wà bá àdà rọ̀mọ̀dọ́n lẹ́yìn ìgbà tí rọ̀mọ̀dọ́n tún lọ wọ́n ń ka kùránì wọ́n ń ronú sí àáfàá nìyẹn nìkan tún kọ́ wọ́n ń kí wákàtí márààrún lásìkò nínú ààwẹ̀ lẹ́yìn ìgbà tá ààwẹ̀ bá tún lọ àáfàá ni wọ́n tún ń ṣe bẹ́ẹ̀ àáfàá láwọn tí à ń sọ yìí ṣe èyí ò nìkan tó ń kọ bákàó minhashiatillah fi Ramadan wàbáàdà àáfàá ní nínú ààwẹ̀ wọ́n ń sunkún wọ́n ń damijé lójú fún bẹ̀rù ọlọ́run níjọ́ tá àwẹ̀ tó ti parí náà wọn ètò ń yé sunkún àáfàá láwọn tá à ń sọ pé àwọn ni àsọ̀lẹ̀ òun àlùfà ìzúná rọ̀bà nìyú àwọn eléyìí soríire wọ́n jèrè àwọn ẹni ọlọ́ọ̀mọ̀ làwọn eléyìí àáfàá nírú wọn wọ́n ń ṣètọrẹ àánú nínú ààwẹ̀ lẹ́yìn ìgbà tá ààwẹ̀ tún lọ wọ́n mọ̀ tó ń ṣe ìtọrẹ àánú àáfàá láwọn tá à ń sọ ìṣẹ́ pé wọ́n ó jèrè tábú ilà lọ ìtàwùbàtà nàṣọ àfi Ramadan wà bá àdà nínú ààwẹ̀ wọ́n túbá wọ́n ronúpìwàdà nígbà tá ààwẹ̀ tún parí wọ́n tún túbá lọ ọ̀dọ̀ wọn ò padà síbi èébì wọn wọn ò padà máa kó èébì wọn jẹ wọn padà síbi ẹ̀ṣẹ̀ àáfàá láwọn eléyìí àwọn tó mọ̀ bẹ̀rù ọlọ́run mọ̀ nìyẹn àwọn tó já sí wípé wọ́n ń sun ẹkún lọ́sàn-án àti lóru fún ìbẹ̀rù ọlọ́run ọba àwọn ọlọ́run ọba ń sọ̀rọ̀ wọn ní suratul mu'minun aya sixty walladina yutuna ma ataw wa kulubu umuwajila fẹ́ẹ́ rí gbogbo nǹkan tọ́lọ́run tó fún wọn gan táwọn bá tún ná tán sójú ọ̀nà ọlọ́run ọba àlékè ọlá ẹ̀mí wọn ò tó máa gbọ̀n jẹnejẹne ní torí pé wọ́n gbà pé ọlọ́run ọba àlékè ọlá kò sí báwọn ṣe fẹ́ sìn tó bó ṣe yẹ kò sí báwọn ṣe fẹ́ wárí fún tó bó ṣe yẹ bí kò ṣe pé káwọn ò máa wá ìyọ́nú ọlọ́run lẹ́yìn ìgbà tí rọ̀mọ̀dọ́nà tí ó tán ni àáfàá láwọn tá à ń sọ iṣẹ́ asọ́lẹ̀húnà alfaizun àáfàá láwọn èèyàn yìí wọ́n tún wọ́n wá ń gbìyànjú nípa kíni o mọ̀kàfírọ́ọ̀tù dùnú àwọn nǹkan tó lè pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ wọ́n mọ̀ tó ń gùn lé nínú ààwẹ̀ àti lẹ́yìn ìgbà tí ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà tọ̀lọ̀tán àáfàá akhlasu ibadatihim lillah subhanahu wa ta'ala wahda àwọn tá à ń sọ yìí wọ́n ṣiṣẹ́ wọn nítorí tọlọ́run nìkan nínú ààwẹ̀ lẹ́yìn ìgbà táàwẹ̀ rọ̀mọ̀dọ́nà tọ̀lọ̀tán náà wọ́n tún ń ṣèjọsìn wọn nítorí ti ọlọ́run ọba àlékeọlá àáfàá láwọn tá à ń sọ ìfẹ́ mọ̀tàkùn olùbẹ̀rù ọlọ́run ni wọ́n ní kọ̀rọ̀ àti ní gbangba torí wọ́n mọ̀ pé iná máa yàtà kọ́ bálù lọ́wù mínà lè mọ̀ tẹ̀kì wọ́n gbà pọ̀dọ̀ ẹni tó bá jólùbẹ̀rù ọlọ́run nìkan lọ́lọ́run ti máa gba gbogbo òjọsìn lọ́lọ́run ti máa gba àwẹ̀ rọ̀mọ́dọ́n lọ́lọ́run ti máa gba zakatul fitil lọ́lọ́run ti máa gba zakatul mal lọ́lọ́run ti máa gba tìláwà quran lọ́lọ́run ti máa ṣe gbogbo àwọn ìjọsìn àáfàá ni aláwọn tá à ń sọ ẹ̀ mà wọ́n ni àwọn tó já wípé láyà zálù lìsánù òmùrọ̀tọ̀bán mìndíkìrìlà ẹnu wọn èégbẹ ẹnu wọn máa tutù gbogbo ògbà fúnrántí ọlọ́run bí wọ́n ṣe ń ṣe àṣkárò àárọ̀ ni wọ́n máa ṣe tìrọ̀lẹ́ bí wọ́n ṣe ń ṣàdúrà wọn fẹ́ wọ tọ́lẹ̀t ni wọ́n ṣàdúrà wọn fẹ́ jẹun kódà àgbọn fẹ́ wọṣọ wọ́n ṣàdúrà bí wọ́n bá tó ní nǹkan kan tí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe subahánàlá ni wọ́n máa ṣe wà alhamdulillah wà láàyèlá àìlọ́lá wàláhù akbar wọ́n máa ṣàṣàlátù fànàbí sọlọ́lá àlùwàsálàm àáfà láwọn tá à ń sọ yìí ẹnu wọn èyí máa gbẹ ẹnu wọn máa ń tutù gbogbo ìgbà ni fún ìmọ̀ràn ìmọ̀rántí ọlọ́run ọba àlekè ọlá àáfàá láwọn eléyìí àwọn làwọn tó soríire ọjèrè àáfàá láwọn tá à ń sọ yìí ẹ̀rù máa ń bà wọ́n lórí sọ́lọ́run ọgbàṣẹ jùṣẹ́ gangan lọ ẹgbọ́n tá à ń sọ yìí àáfàá aláwọn mùsùlùmí tá a sọ wípé à ń sọ ahwalu nas báàdà ramadan kí ni ìṣesí àwọn èèyàn lẹ́yìn àwẹ̀ ramadan àwa pín àwọn èèyàn sí méjì àwọn olórí àwọn ẹni rere àwọn tí ó ṣoríire tí ó jèrè ọlọ́run mọ bí ọjẹ́ mi àti yẹn wà nù wọn àwọn là ń sọ ìṣesí wọn lọ àáfàá níṣẹ́ ẹ̀rọ àwọn tá à ń sọ yìí tá a láwọn ni wọ́n ń sin lọ́n kìí ṣe rọ̀mọ́dọ́nà òun ni wọ́n ń sìn àáfàá ní ìbẹ̀rù sọ́lọ̀ wọn gbaṣẹ́ ìbẹ̀rù gbígbaṣẹ́ ó múmú láyà wọn ó nípọn láyà wọn ju iṣẹ́ gangan lọ tìlàwọ̀ àkùrà níta ṣe nú àwẹ̀ kò tóbi lọ́dọ̀ wọn tó sọ́lọ̀ ń gbà àbí sọ́lọ̀ ń gbà àwẹ̀ tí wọ́n gbà láàrin thirty days kò tóbi lọ́dọ̀ wọn tó sọ́lọ̀ wọn ó gbà gan gbogbo kìámù rọ̀mọ̀dọ́ náà wọn tán ṣe lóru kò tóbi lọ́tọ̀ wọn tó tọ́lọ̀ wọn ó gbà àáfàá nífẹ̀ẹ́ gbọ́n tí kan nínú àwọn sálàfù sọ́ọ́lì sọ ni àáfàá wa Malik bónòdì náà ó ní alakawufo alala amal ó ní sẹ́ rí kéèyàn ọmọ ó ní ìpayà lórí iṣẹ́ gangan só ti yé ní ìsìn òun náà ní kíni o lórí pé Allah yùtàkọ́ bal pé eh, ṣé wọ́n wàá gbà sí àbí wọn ò ní gbà ó ní aṣáàdùmínà amal òun gan le koko ju iṣẹ́ gangan lọ torí pé téèyàn bá ṣiṣẹ́ Yorùbá náà sọ bẹ́ẹ̀ wọ́n ní mi ìfẹ́ ó ṣàgbà mo bọ̀ téèyàn bá gbààwẹ̀ tó kírun tó tìlàwà ó sponsor program ó ṣe tọrù fáwọn èèyàn gbogbo téèyàn fi máa rojú rẹ̀ Ọlọ́run ló ṣe tọ́lọ́ ni hmm. sọtán ìfẹ́ máa mú lọ kí léèyàn fẹ́ ṣe àáfàá láwọn tá a ní wọn ò sórí rẹ ni rẹ ni wọn yìí wọn máa ń jáyà lórí sọlọ wọn gba iṣẹ́ wọn àáfàá nìyẹn ló wá fà tá a fi ní òṣìṣẹ́ àwọn sálàfù sọ́ọ́lẹ̀ àwọn ẹni retán lọ odidi oṣù mẹ́fà lẹ́yìn ramadan wọn ò tún wá máa ṣàdúà allahumma taqabbal siyamana allahumma taqabbal solatana allahumma taqabbal tilawatana allahumma taqabbal sodakotana gbogbo ìjọsìn wọn táṣe wọn ò tún máa bẹ lọ́hùn pé kọ́lọ́hùn ọgbà lẹ́ni tí ó máa sọkọ́ sọ́lọ́hùn lẹ́ni tí ó máa jáyà níjọ́ tá àwẹ̀ ti parí sèmi àti ẹ̀ṣẹ̀ gbogbo eléyìí ọlọ́run jẹ́ ajẹ́kan nínú àwọn asọ̀lẹ̀húnà alfaizun àwọn ẹni rẹ̀ tí wọ́n ó jèrè díẹ̀ nínú tá àfa àfìròyìn wọn òun lélẹ́yìí kò sásìkò àfa láwọn ẹlẹ́ẹ̀kejì àwọn náà ni alkhosirun àwọn tí ó ṣòfò hmm? ọlọ́mọdé àjẹkánu alimufretun àwọn tọ́já sí pé wọ́n ti kọ wọ́n ti kọjá ẹnu àlá ọlọ́run àfa láwọn tá à ń sọ yìí rọmọdọ́ni yún lárọ̀bà ni yún àwẹ̀ làwọn ń sìn ń ò sìn lọ́hùn nínú àwẹ̀ ń ò sètò ọlọ́run lẹ́yìn àwẹ̀ àáfàá ní kíni o atọ̀lú alẹ́ gbogbo ìjọsìn ti gbọ́lúdé ìjọsìn ó ṣe kíni o ti gbọ́lúdé jẹ́mi àti ẹ̀ náà kábìrà wa níjọ́ tá àwẹ̀ ti lọ ṣèjọ́júmọ́ là ń tìlà wà níbi inú àwẹ̀ là ń ṣe náà òru là ń ṣe tá à ń sọ yìí gbogbo ìjọsìn ìyẹn nìkan kọ́ èèyàn tá à ń wọ́n ti padà síbi ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọn ò parọ́ tẹ́lẹ̀ wọ́n ti ń parọ́ wọ́n ń lò jáàbù tẹ́lẹ̀ wọ́n ti padà síbi kán máa rìn òhò wọ́n ti fi girlfriend ilẹ̀ níjọ́ táwẹ̀ ti parí tán báyìí láàrin níjọ́ táwẹ̀ parí sóni ọlọ́run lọ́mọ yìí obìnrin tí wọ́n ti bá ní sex èyí tí wọ́n ò bá ní sex gbogbo ní rọ̀mọ́dọ̀ wọn romance obìnrin ẹyọ kan níjọ́ táwẹ̀ ti parí bẹ̀rẹ̀ sí ní romance obìnrin padà wọ́n ti ń kíìsì obìnrin wọ́n ti ń bóbìnrin chat lórí social media wọ́n ti jọ ń send picture oníhòhò síra wọn kò ṣe fídíò kọlù pẹ̀lú obìnrin kankan ní rúgbónú àwẹ̀ o níjọ́ àwẹ̀ ti parí fídíò kọlù ti bẹ̀rẹ̀ tí ó ní ọyá sígbà àyà lẹ́lẹ̀ gbé fọ́ọ̀lù sí ojú ara rẹ̀ òun fẹ́ rí gbogbo àwọn àdánwò yìí wọ́n ti padà bẹ́ẹ̀ àwọn àlọ́kọ̀ òsìrú náà nìyẹn àwọn tí ó ṣòfò àáfà láwọn tá à ń sọ yìí gan gbogbo sẹ́ẹ̀rí tán ṣe nú àwẹ̀ onítùmọ̀ sí wọn wọn ò mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ àwọn wọn ò sì bẹ́ẹ̀ lọ́nkọ́ sọ àwọn di rọ̀mọ̀dọ́ náà míì àáfà nìyẹn nìkan tó kọ́ àwọn tá à ń sọ yìí wọ́n ti dá wọn padà wọn ò náwó bí wọ́n ṣe ń náwó nú àwẹ̀ gbogbo àwọn sọ́dákọ̀ wọn àáfàá ni ó ti gbọ̀lùdé àáfàá láwọn tá à ń sọ yìí ìbẹ̀rù ọlọ́run tó jẹ́ pé nǹkan méjì ló kó sínú ó ti gbọ̀lùdé padà torí bẹ̀rù ọlọ́run ni fẹ́ẹ́lù tọ́ art wájìtì náà bùlìmọ̀ náà yìí òun ni ká máa ṣe ń tọ́lọ̀ ni a ṣe kájìnà sẹ́sẹ́ níjọ́ táwẹ̀ ti gbọ̀lùdé báyìí táwẹ̀ ti parí ìbẹ̀rù ọlọ́run ọba náà àáfàá ni rọ́ṣìlà máa rọmọdán ìbẹ̀rù ọlọ́run sẹ́rìn àjò pẹ̀lú rọmọdán gbogbo ètí wọ́n lò ní àwẹ̀ ó ti gbọ̀lùdé ó tún dọdún mi nígbà tí ìbẹ̀rù ọlọ́run bá tún tó sẹ́ni àjòdè àáfàá nírú àwọn tá à ń sọ yìí wọ́n fi ìbẹ̀rù ọlọ́run wọ́n fi lo láìfò wọn àwọn eléyìí àwọn ní àlọ́kọ̀ sírùn tí wọ́n ṣòfò níwájú ọlọ́run àáfàá ní ẹnìkan tó wá kọ́ aláwọn tá a ní wọ́n ṣòfò yìí aljahala wà lọ́gọ́fla kéèyàn gbàgbéra àti kéèyàn ọmọ ṣẹṣẹ sí àìmọ̀ kan àáfàá ní ló sí wọn lẹ́yìn àwẹ̀ nínú àwẹ̀ gọ́fúlà eh, negligence kéèyàn ọmọ kéèyàn ọgbọ́lùdé ṣùgbọ́n gbà àwẹ̀ ti lọ tán báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ìṣesí àìmọ̀kan wọ́n ti bẹ̀rẹ̀ ìfọ́fúngbẹ́mu ìmọ̀ làkàkùn sí nǹkan wọn ò làkàkùn sí gbogbo nǹkan mọ́ gbogbo nǹkan làkàkùn sínú àwẹ̀ wọn ò làkàkùn sí mọ́ àáfàá lélẹ́yìí ó ti ṣẹlẹ̀ sí wọn àtàwọn ìròyìn míì tá àáfàá fi ròyìn abẹ́lọ́nkọ́lá èmi àti yín o kọ́mọ̀jà jẹ́ kan nínú àwọn àlọ́kọ̀ sírùn àwọn tí ó ṣòfò lẹ́yìn àwẹ̀ ọlọ́run jẹ́ ajẹ́ kan nínú wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run àáfàá ni tó wa wá rí bẹ́ẹ̀ nígbà tá a ti mọ báwọn èèyàn ó sì pín báyìí èmi àti yín ká wá mú kan bẹ́ẹ̀ gbogbo ń tà ń ṣe nú ààwẹ̀ náà la máa ṣe lọ lẹ́yìn ìgbà tí ààwẹ̀ bá parí mọ̀ ń bọ̀ wá síbi sàwábìtù ìmàníyà yẹ̀ǹbágìlì mọ̀dá àwọn àmọ́tò àléyà bá da ọ̀rọ̀mọ̀dọ́ nínú màá fi parí ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tá à ń ṣe nú ààwẹ̀ tí ń jẹ́ mọ́nì ìwà ó lékún tó yẹ ká tó máa ṣe ǹsù lẹ́yìn ààwẹ̀ àáka bíi márùn-ún sí mẹ́wàá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kọ́lọ́run kò ṣe rọrùn àáfàá nínú tó tún wá yẹ ká lọ mọ̀ lẹ́yìn ìgbà tá àwẹ̀ ti lọ bó o láàsì mọ̀ pọ̀ lọ́n gan gbàṣẹ́ tá a ṣe nú àwẹ̀ gan báyìí. àlàmọ́tù kọ̀bùlẹ̀ làmọ̀ àáfàá láwọn àṣesí kan bẹ tó bá ń ṣẹlẹ̀ sí yàn á máa dúpẹ́ fatubalak wà ní anlak á ọmọ sóríire máa ń dà láwo àáfàá lálàkọ̀kọ́ òun náà ní kíni o alahasana ba'ada alahasana ẹni tó bá jásí pé ó rí dáadáa ṣe nú àwẹ̀ ó tún wá ń rí dáadáa tẹ̀lé dáadáa nú àwẹ̀ alámọ̀tàn min alámọ̀tì kọ̀bùlẹ̀ làmọ̀ ọ̀kan nínú àwọn tí máa fi hàn pọ̀ lọ́hún gbaṣẹ́ tá a ṣe nú àwẹ̀ òun ni pé lẹ́yìn àwẹ̀ ká tún lè máa fi dáadáa tẹ̀lé dáadáa ẹlẹ́kejì ń ṣèrọ́ òsọdírì lèlẹ̀ ìbáàdà wà ṣòro bìlázàtì tọ́à wàhálàwàtì ìmán wàlúfàrọ̀ ìbìtẹ̀kìdìmẹ̀ lẹ́kẹ̀ẹ́ àáfà alára ń tààsì mọ̀pọ̀ lọ́hún gbaṣẹ́ tá a ṣe nú àwẹ̀ òun ni kọjá sí pé ọkàn wa yóò máa sípayá tó bá ti débi kásẹ̀ lọ́hùn a máa rí dùnú níbi kátẹ̀ láṣẹ ọlọ́hun a máa rí adùn gbàgbọ́ níbi kátì nǹkan dáadáa síwájú inú wa ó máa dùn tó bá ti débi kásẹ̀ dáadáa ìwọ tó já sí pé lẹ́yìn àwẹ̀ tán bá tún ti ń play kuran kese inú rẹ̀ ó bàjẹ́ tán bá tún ti ń play fuji inú rẹ̀ tó máa ń dùn gbà wípé iṣẹ́ rẹ̀ nú àwẹ̀ kò dájú pọ́ lọ́hùn gbà ìwọ tó já sí pé nínú ààwẹ̀ tó ọba róbìn tó rí òhò ara rẹ ò tiẹ̀ mú fù gan mọ́ ṣùgbọ́n ní ìsìn obìnrin òhò fúnra rẹ ló tó ń wá wọn káàkiri ó tó ń wá wọn lọ lé kódà ó tó ń náwó lé wọn lórí bóyá tiẹ̀ tó burú débi pé ó tún lọ pàdé wọn lóòtẹ́ẹ̀lì gan ọkàn rẹ ọ̀wà sípayá síbi tọ́lọ́mọ́ ibi ẹ̀sẹ̀ lọkàn rẹ ń sípayá sí àpẹẹrẹ pẹ́sẹ̀ rẹ nu ààwẹ̀ tó kọlọmọdé o ti jó ná òun nìyẹn ẹlẹ́kẹta àtàwọ́bàtúmínà dùnà àlìmọ́bíyà àáfàá ní kéèyàn ó lè ronúkúwàdà ń tó ti tú ń bẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé èèyàn ti ṣẹ̀ the past téèyàn ti ṣẹ̀ tẹ́lẹ̀ kéèyàn wá ní tó báwẹ̀ sí lọ èmi ò tún padà o min albomila alamat adala alaridọ lọ ìtàhálà nínú àwọn tí wọ́n máa fi hàn pé ah, ọlọ́run ọba àlékè ọlámọ̀ ìyọ́nú sí ẹni yìí o ọlọ́run yọ́nú sí mi àti yín náà jẹ́ àlè túbà gbogbo àwọn tí ọ̀dà tá a ti filẹ̀ nù àrẹ̀mọ́ jẹ́ a lè padà abẹ́ mọ́ èyí tá a bá ti fẹ́ padà bá a ṣe ń gbọ̀dá nílẹ́kọ̀ọ́ ọlọ́run jẹ́ a tó lè jára wa padà kúrò lọ́dọ̀ èṣù ká má padà síbẹ̀ ẹlẹ́kẹrin alakawufu mi náà dàmí kọ̀búlì amal àáfàá ní kéèyàn wa máa jáyà pé sọlọ́run wá sí gbogbo àwọn sẹ́tí mo ṣe báyìí sọlọ́run wá gbà báyìí àbọ̀lọ́run ọ̀gbá ni kéèyàn máa jáyà gan àpẹẹrẹ oríire ni kéèyàn mọ̀ rò pé ọlọ́run ti gba àwa ti ṣe kọ̀ọ̀kẹ́rẹ́ látùlẹ̀ kọ́dírí kéèyàn tó máa jáyà pé sọlọ́run wá gbà báyìí ìyẹn ọ̀jẹ̀ ká lè máa tún te àlékún dáadáa àáfà alẹ́lẹ̀ karùn-ún òun náà ni àlèhírọ̀ lè di kéèyàn wá jẹ́ ẹni tí ó ní tara fẹ́sìn ẹni tí ó lè máa jowó ẹ̀sìn tí ò ní fẹ́ jẹ́ kẹ́sìn kọ́ bọ́mọ òun lọ́wọ́ wàlúgọ́dọ́bù bákan náà kéèyàn jẹ́ nítorí pé inú ò mọ bí inú rẹ̀ ò tiẹ̀ ní dùn nígbà tó bá já sí pé kí ni o ntuhi kat hurumati la nígbà tó bá di pé àwọn ẹ̀ṣẹ̀ àwọn nǹkan ìwọ ọlọ́run tó ń fa gàgà tọ́lọ́run ya inú rẹ̀ ò ní dùn látara wípé ẹ̀sìn ọlọ́run ló nífẹ̀ẹ́ àáfàá lẹni táwọn nǹkan ìbá ń ṣẹlẹ̀ sí ẹgbà pé èèyàn re òun nírú ẹni bẹ́ẹ̀ ní ọwọ́ ìparí ìdánilẹ́kọ̀ọ́ yìí mọ́ọ̀dà àbákẹ́yàbá ọ̀dà rọmọdán kí lọ́kàn lẹ́yìn àwẹ̀ àáfàá ní òsì nǹkan kan tó wá kàn ju kíni lọ o àlìmọ̀dáwámọ̀ àmọ́lẹ̀ sọ́lẹ́hà alẹ́tì kùmnà bí a fi ṣáàrì rọmọdán àáfàá ní òsì nǹkan kan tó ṣẹ́kù kọjá wípé dídún nímọ̀ àwọn ṣẹ́ẹ̀rẹ́ àwọn ṣẹ́ẹ̀rẹ́ tá à ń ṣe nú àwẹ̀ àtàwọn ṣẹ́ míì tó tó ń bẹ lẹ́yìn àwẹ̀ àáfàá ní ká mójútó wọn alákọ̀ọ́kọ́ ká bẹ̀rẹ̀ látòrí gbígbà àwẹ̀ mẹ́fà nínú oṣù shawal bàbá muhammad bono sọlẹ alufemin nínú sẹ́rù riyadi sọlẹ̀hìn ọlọ́mba ní kí bàbá sọlẹ alufemin bàbá níta bá wo bọ́lọ̀ ṣe gbé ìsìláàmù kalẹ̀ tá a bá ti rá wọn sí ọ̀ranyàn ara wọn náà fìlà lẹ́gbẹ̀ẹ́ ájì ọ̀ranyàn ni umura náà fìlà ìrun wákàtí márààrún alọ́ranyàn onínàfílà rọmọdọ́nà ọ̀ranyàn ni ààwẹ̀ tánàbí àsálà máa gbà tí máa pọ̀ nù ṣàbán òun ló jẹ́ náfílà ṣáájú rọmọdọ́n lẹ́yìn ìgbà tí rọmọdọ́n bá wá lọ tán ó tún ní náfílà lẹ́yìn náfílà ẹ̀yìn náà ni sítù ṣàwán ibẹ̀ láti gbé àṣebí rọmọdọ́n náà sì lọ ààwẹ̀ ọmọ tán ẹjẹ́ a máa gbà àwẹ̀ mẹ́fà nínú oṣù ṣàwán àwa tọ́lọ́mọba alhamdulillah ẹni tí ó alhamdulillah àwa náà tún tá fi parí àwẹ̀ mẹ́fà yìí torí bó ṣe wà ní àdìfi Abu Ayyub Al-Ansari ọlọ́run bá ní yọ́nú sí wọn anabi ni man soma Ramadana thumma atba'ahu sitta min Shawwal kana kasiyami dahar ẹni tó bẹ́ẹ̀ yẹn lè já sí wípé ọgbà àwẹ̀ Ramadana ó tún wá fi mẹ́fà tẹ̀lé nínú oṣù Sha'ban ó dàbí ẹni tó fi odidi ọdún kan gbà àwẹ̀ ni àdìsí Sauban tó jẹ́ ọmọ ọ̀dọ̀ anabi asalam tó jẹ́ irúfà anabi ó ti padà yanjú ẹ̀ pé àṣetúmẹ̀ ní pẹ́ńbàgbà àwẹ̀ Ramadan wọ́n kọ́ kó fosùn mẹ́wàá torí máa ń jẹ́ abel hasan falaw ashura musalia ẹ̀ ń bá gba ramadan oṣù mẹ́wàá nìyẹn wájú ọlọ́run tó bá gba mẹ́fà sí nínú shawal ó jẹ́ oṣù méjì afọṣù méjì mọ̀ṣù mẹ́wàá ó dodidi ọdún kan ká gbìyànjú ẹ̀ ń bá jẹ́ obìnrin náà tó bá rọrùn fún kó pé àti jẹ́ nínú ramadan àti mẹ́fà shawal tó bá rọrùn fún láti bá gbogbo ẹ̀nu shawal kò ṣe nǹkan kan tí ó bá rọrùn a lè kọ́ gba sítù shawal náà ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ torí wípé sísan àwẹ̀ ramadan náà padà kìí ṣe inú ṣàwálì nìkan la lè san alisan nidul kada alisan nidul kódà ìyá wa aisha rọ̀bí aláàánìá hadithi bukhari muslim <clears throat> ibnu khuzaima àtàwọn tíra míì ọmọ ẹ̀pẹ́ ìyá wa aisha a máa jẹ àwẹ̀ ramadan lọ́dún tọ́lọ̀ tí yóò dẹ̀ san ní ṣaaban nígbà tí ramadan mi bá kun tí ó tó oṣù kan àwọn àǹfààní tó ń tọ́ka sí náà ni pé rúkúsọ̀ bẹ lìlìjàwáàzì ni pé ọ̀tọ̀ so kí ẹ bá ti ajẹ́pọ̀ rọrùn fún kọ́ gba gbogbo ẹ̀ náà ṣàwáàlì lábàs tó bá jásí pé ìnira ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn àwọn àwẹ̀ kan ní Ramadan a sì rí pé ti ṣàwálì inú oṣù yìí nìkan lọ́mọ kò sí tó burú kéèyàn gba mẹ́fà ṣàwálì kọ́ wa padà san èyí tó jẹ ṣùgbọ́n ká má fi lọ́ra ọlọ́run ọba yóò ṣe ní ìrọ̀rùn fún wa nǹkan alákọ̀ọ́kọ́ nù lẹ́yìn àwẹ̀ mẹ́fà nù ṣàwálì gbogbo àwọn àwẹ̀ súnà yòókù Ramadan náà lọ́lọ́ àwẹ̀ súnà ọlọ́wọ́ ọjọ́ Monday Thursday ká gbìyànjú ká máa gba àwẹ̀ thirteen fourteen fifteen nínú oṣù ojú ọ̀run kejì january february march april aṣọ muharram safar rabiul awal ayé ti rọrùn gbogbo àwọn fóònù tó bá ti ń jẹ́ android phone tó bá ti ní kíní hijira calendar àbí azan yóò mọ̀ sọ déètì hijira fún ọ lójoojúmọ́ thirteen fourteen fifteen àbí twelve thirteen fourteen àbáwẹ̀ mẹ́ta ó kéré jù nínú gbogbo oṣù ká mójútó eléyìí náà àwọn àwẹ̀ mí tuntun wà nù súnà àwọn àfẹ́sìn ti ṣàlàyé gbogbo eléyìí rọmọdán lọ́lọ́ àwẹ̀ súnà ò ṣe kíni lọ ó ti wà kéré jù àwẹ̀ méjì lọ́sẹ̀ monday thursday òòtún lágbára méjì lọ́sẹ̀ monday nìwọ lágbára máa gbà thursday lọ lágbára máa gbà ọ̀sẹ̀ yìí ọgbà monday ọ̀sẹ̀ tí ń bọ̀ ọgbà thursday ètò tún tẹ̀lé ọgbà monday ètò tún tẹ̀lé ọgbà kódà kọ́ ọmọkùnrin nípa àṣìpayọ kásámọ̀ jẹ́ ìjẹ́ kó tún di ọdún tí ń bọ̀ ká tó gba àwẹ̀ ká tún máa gba àwọn àwẹ̀ súnà ara ń tọ́kàn nìyẹn àlùmọ̀dáwámọ̀ wa mójútó òun ni àsọ̀látù fi ká máa kírun lásìkò rẹ̀ pàápàá ká máa kí ìran níjàmọ́ ara ń tá àmọ́ mójútó ni torí pé sọ̀látùl jàmáà ìrun kíkí tá a kí níjàmọ́ tá a kí lásìkò rẹ̀ ó lóore lọ́dọ̀ ọlọ́run min sọ̀látìlì fárẹ́dì bí sábọ̀ àìníwá ìṣìrí iná dàrọ̀jà ju ìran tá a dákì lọ pẹ̀lú ìlọ́po mẹ́tàdínlọ́gbọ̀n. àáfà tó wá mú àdìsí wá pé kódà tá a bá lè mójútó ìmọ̀ kírun níjàmọ́ lásìkò pàápàá àwa tá a jẹ́ ọkùnrin oríire ńlá mọ̀ ń bẹ́ o ẹ wájú àwọ̀ àdìsí àfàwọ̀ anas mamalik kọ́lọ́n kó bá ní yọnu sí wọn nínú àdìsí anabi sọlọ láàlú ní ń sọlọ àlèláì àrùbá yìí náà yẹ́wò fi jamaa yudiriku wúlá ẹni ilé mójútó tó fi á days ní two hundred ó kírun fún odidi ogójì ọjọ́ ọ wá ń bá alákọ̀ọ́kọ́ ọlọ́run ní ọ̀yà kùtìbátìlà wù bàrọ̀ àtà bàrọ̀ àtùmínà náà wà bàrọ̀ àtùmínà nífà eléyìí tó kírun fún odidi ogójì ọjọ́ yìí tó ń kírun jàmá tó ń bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ yìí kákọ́ là pé kò ní í jẹ́ mùnàfíkì yóò kú ní mùsùlùmí òdodo ni wàbàrọ̀ àtọ̀mínà náà kò tún ní wọná kán là nínú náà àáfà aláàmójútó ìrun ọ̀ranyàn àmọ́ kí lásìkò a sì máa kí ní jàmá ara ń tọ́kàn lẹ́yìn Ramadan nìyẹn tá à ní fọwọ́ yẹpẹrẹ mú. alimudawama alakiro atil quran a máa ka kurani ní gbogbo ìgbà torí màá ń kọ́ra harfa min kitabillah falawo hasana wal hasana tu bi ashira musaliya anabi sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá ka lẹ́tà kan náà kurani yóò gba ládàá mẹ́wàá ládàá ni torí pé aráàfin kan iṣẹ́ eré kan iṣẹ́ eré kan ládàá mẹ́wàá ni ẹ̀wá òkèèyàn ní alif lam mim ládàá tààtì ẹjẹ́ àmọ́ ka kurani jojúmọ́ kódà tó bá rọ̀ wá lọ́rùn ó kéré jù ká máa ka jísù kan tí í ṣe éésù méjì lójoojúmọ́ pẹ̀lú eléyìí á máa parí kùránì kọ̀ọ̀kan ní oṣooṣù kódà rí nínú àwọn sọ̀hábà nàbí àṣàlà sáàd tẹ́ ẹ filé ayé lẹ̀ kùránì kan láàrin jọ mẹ́ta ní máa kà táwọn ọ̀bà wa lágbára kùránì kan jọ mẹ́ta kùránì kan jọ mẹ́wàá ká máa parí kùránì kan lóṣù àtún lágbára kùránì kan láàrin oṣù méjì ẹ má jẹ́ kíjọ́ kan lọ àfi ká jẹ́ nínú ẹni tí yóò máa ka alukur'an ká má bàa jẹ́ minal gọ̀ọ́fìlín nínú àwọn afọ́fúngbẹ́mu àwọn apọ̀dà tí ò ní máa ka ọ̀rọ̀ ọlọ́run jọjúmọ́ òun ni ẹja máa ka ọ̀rọ̀ ọlọ́run bá a ṣe ń kà ká máa ronú sí i bá a ṣe ń kà ká máa mọ ìtumọ̀ rẹ̀ bá a ṣe ń kà ká máa lò ó eléyìí ní ọ̀jẹ̀ kí Kùránì òwúlò fún wa kò ní jásí pákẹ́ máa kà lásán tí wàá wá ọmọ tako ntọ́wà nù Quran kẹjìdídù tauba walistimrọ́rù àlẹ́yà a lè wọnú Ramadan méjì tó ń bọ̀ lẹ́ni tọ́lọ́run ti yọ́nú sí àlùmọ̀bá wa máa là díkìrì là àáfàá ní kádónímọ̀ ìmọ̀ràn ti ọlọ́run lọ́sàn-án lóru ní kọ̀rọ̀ ní gbangba kámọ́fìnà ti ọlọ́run lẹ̀ torí pé ogun tá à ń ṣe nínú ààwẹ̀ òun náà ní ilé àlìǹfà kù fi ìfẹ̀dí ilé là àáfàá ní kámọ́ náà sójú ọ̀nà ọlọ́run lẹ́yìn ìgbà táwẹ̀ Ramadan ti lọ ẹ má jẹ́ àyàwọ̀n torí pé láǹtà náà lù lìbí rọ̀ àtà tún fi kú mímọ́ tó ìbò nínú tọ́lọ̀ sọ́nà sọ́rọ́ tó Al Imran Quran chapter three verse ninety two ni pé ẹ ẹ lé sórí ire o ọwọ́ yín ò lè tẹ oore o ara ọ̀gá àlìbírù sì ni àlìjẹ́nà ẹ lè wà àlìjẹ́nà o títí tẹ̀yìn náà ó fi máa ná tẹ́ ẹ nífẹ̀ẹ́ kíláàsì nífẹ̀ẹ́ ju owó lọ a máa ná owó wa sẹ́sìn bá a ṣe ń ṣàánú àwọn olòṣì nígbà tá a wẹ̀ lọ ẹ má jẹ́ adájú àwọn olòṣì ọlọ́run máa ṣàlékún dáadáa fáwa náà a máa bá a ṣe ń náwó sílé ọlọ́run tí gbogbo mọ́sálásí ní pẹtrol nínú àwẹ̀ nígbà tá àwẹ̀ lọ́jà tó máa ra pẹtrol náà bá a ṣe ràgé lọ́nu mọ́sálásí nínú àwẹ̀ lẹ́yìn àwẹ̀ náà n ò tún ní káwọn èèyàn mọ̀ máa sin lọ́ọ́ mọ́ ẹ máa náwó yín sẹ́sìn bẹ́ẹ̀ ṣe ṣéun nínú àwẹ̀ tó máa ná lẹ́yìn àwẹ̀ torí pé ojoojúmọ́ tílẹ̀ bá ti mọ́rè wọ́n ní mọ̀lẹ́ká méjì ó máa sọ̀kalẹ̀ wọ́n máa wá sọ pé fàyẹ̀kúlù àhàdùmá allahumma aati mumfikan khalafan wàyẹ̀kúlù làákàr allahumma aati mumsikan talafan mọ̀lẹ́ká kan máa ṣàdúrà pé wọ́ọ́lọ́ ẹni tí bá ti náwó máa bá mi fi ní replace sọ́dẹ̀ tó bá ti wá ń sahun ọlọ́run jẹ́ kí dúkìá rẹ̀ jẹ́ kó parẹ́ ọlọ́run má jẹ́ dúkìá wa parẹ́ yóò máa pọ̀ sí ni jama ramadan lọ́lọ́ ìmọ̀ náwó sẹ́sìn kọ̀ lọ àáfàá ní ká mójútó eléyìí dáadáa kíámù lẹ́yìn ìmọ̀ ṣe náà fi lóoru àáfàá ní náà fi lóoru kèé ṣe ní àwẹ̀ nìkan jóojúmọ́ ni ẹwà nabi asalam kúmi láìla ìlà àkọ́lé ìlà nisfahu àwìn kùsùmínú a máa ṣe na òru nínú àwẹ̀ ìyẹn nìkan tó kọ́ ẹ̀yin àfáà náà ẹ̀ ń ṣe wáàsí inú àwẹ̀ gbogbo rédíò station wáàsí kún àwọn àfáà náà ká má tún dáwọ́ ọ̀rọ̀ ọlọ́run dúró báwọn èèyàn ṣe ń gbọ́rọ̀ ọlọ́run ó wọn gbesinye gbẹ́sìn yìí báwọn èèyàn ṣe ń gbọ́rọ̀ ọlọ́run náà ó ń jẹ́ kí ọmọ wọnú ayé ẹ ọjà sí pé o coronavirus ńlọ́lọ́ yìí tá a ti rò pé báyà sí social media làwọn èèyàn bá ń ṣe facebook live eh, kí ló kọ ẹ eh, zoom eh, kí ló kọ ẹ gbogbo whatsapp recording instagram àwọn wáàsí tó ń lọ orí rédíò inú tẹlifíṣàn báwẹ̀ ṣe lọ yìí náà gbogbo muslim community tá a máa organize lẹ́tọ̀ ọlọ́run bá covid nineteen wọgbó kò ní já gbúrò rẹ̀ mọ́ láéláé ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ṣe organize ramadan lecture láwọn muslim community káàkiri táwẹ̀ bá tún lọ ẹ̀ mọ́ organize àwọn lectures àwọn lecture yìí níṣẹ́ tó ń ṣe ẹ̀dẹ̀ rí páwọn àfẹ́ ẹni ọlọ́run tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àwọn ni wọ́n mọ̀ wá bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó má dúró lẹ́yìn àwẹ̀ gbogbo àwọn àfọwọ́ ní tefsir kó má jẹ̀nu nìkan ní tefsir bí rọmọdọ́n ṣe lọ ká láwọn platforms táàtì mọ̀ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ètàtì mọ̀ tukurani ètàtì mọ̀ ṣàlàyé hadith gbogbo ọ̀rọ̀ ọlọ́run sì sọ kèé ṣe inú àwẹ̀ nìkan òun lọ́mọ o ẹ̀yìn àwẹ̀ náà a tún máa sọ ọ̀rọ̀ ọlọ́run fún gbogbo ayé ní ìparí yányán àáfàá ni tó pàtàkì ju ìkíláàsù níyà ẹ wo bí kálukú ṣe ń ṣe nǹkan torí ìtọ́lọ́run nínú àwẹ̀ báwẹ̀ ṣe lọ tán náà ẹ má jẹ́ àtúnṣe sí àrími ẹ jẹ́ àmọ́ ṣe gbogbo ohun tá a bá fẹ́ ṣe nítorí ìtọ́lọ́run tó dá sánmà àti ilẹ̀ ibi eléyìí òun láti máa gbalada ibi eléyìí lọ́lọ́run ọba àlékè ọlọ́run ti yọ́nú sí wa ibi eléyìí ni ó jẹ́ kí iṣẹ́ wa kó àtẹ̀wọ́gbà níwájú ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run abẹ́ ọ rọmọdọ́n lágbàá àwa náà bí ọba àwọn sálábùsẹ̀ máa ń ṣe gbà lọ́wọ́ wa ọlọ́run gbogbo ń tá a ṣe dá ń bẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ wa gbogbo ètò kù díẹ̀ káàtó ọlọ́run foríjì àáfàá jọra wa lójú pẹ̀lú wọn bá ń tá a bá ṣe inú àwẹ̀ o torí pé wa lójú bọ́yọ́ ọba àbí ọ̀gbà lọ́wọ́ wa ọlọ́run àbíọ́ gbàjọsìn wa wa o gbogbo ibi tá a ṣe díẹ̀ káàtó ọlọ́run wa jẹ́ àtijọ́ ògbóǹde àkìyàmọ́ àwọn tó ti kú náà àwọn òbí wa ọlọ́run bá ní fọ̀run kẹ́ wọn àwọn ọmọ ìyá wa tí wọ́n ti lọ ọlọ́run ní fọ̀run kẹ́ àwa tá a wà láyé náà ń jọ táwa náà bá wa bọ̀ ọlọ́run jẹ́ wa bọ̀ ní mùsùlùmí òdodo má jẹ́ á di kèfèrí ọlọ́run o má jẹ́ kèfèrí ọ̀kẹ́ ọ̀rọ̀ fún wa ọlọ́run má jẹ́ kí ní fa ìkọ́tọ̀ ọlọ́run ìsojú èjì nínú ẹ̀sìn má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa táyì wá báwọ̀ ọlọ́run járí ọ̀nù rẹ̀ láyé àtijọ́ ògbéǹde àkìyàmọ́ ọ̀làlá húláwàlá kù wátá ìlàbìlà àwọn ọmọ ìyá wa muslim community ìlúpéjú àpáta nìbàdàn bíi tí wọ́n ṣagbátẹrù post Ramadan lecture ìtọ́jú online version ọlọ́run sàyìn náà lẹ́sàn-án rẹ o gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà jẹ́ àjọ bá ní ibi yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim jẹ́ àsorí rẹ ọlọ́run subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi